ẹ káàbọ̀ padà ẹ má bínú ẹ̀rọ zoom tí mò ń lò òun ni ó lọ so ibi tá a dé òun náà ni ibi tá a fẹ́ fi ẹ́ r a fẹ́ fìgbà tí ẹni tó jẹ́ k plus one tá a fẹ́ fi tú tá a fẹ́ fi tú kọ̀wọ̀ so ẹ̀rí pa sọ fún wa pé àyàsí pé tá a bá fẹ́ sóhun náà tó bá jẹ́ pé r cos theta plus i sin theta k plus one ó Oh yeah ṣe pé mo lè túlẹ̀ pẹ̀lú òfin indices nígbà pé power ni ẹ̀dẹ̀mọ́ gbàgbé a raised by m times a raised by n mi yóò mọ̀ jẹ́ kí ni a m plus n ajá sí pé mo lè tú eléyìí lẹ̀ so tí bá tí bá tú eléyìí lẹ̀ yóò mọ̀ fún mi ní kí ni o yóò mọ̀ fún mi ní r cos theta plus i times theta raised by k times r cos theta plus i times theta raised by one so mo wá expand there ṣe pé mo lè kọ́kọ́ gbé r ẹ sì ti mọ̀ nígbà pé pẹ̀lú òfin ta ta èrò wa òun náà ni pé kí ni o ta bá ti rò pé ó ń ṣiṣẹ́ fún k ẹ̀ á wá wò bóyá yóò mọ̀ ṣe fún k plus one náà pẹ̀lú pé ó ń ṣiṣẹ́ fún k ẹ̀ rí pa ti rí pé r square r plus i sin theta r square k mi òun náà ni r square k cos k theta plus i sin k theta so òun náà la fi ṣe kí ni o la fi rí arákùnrin la fi rí arákùnrin so ti yẹ tí mò ń sọ lélẹ̀ ẹ jẹ́ ń parẹ́ torí àǹfààní àwọn tí a ṣe darapọ̀ ọ̀yà ayásíkílẹ̀ ọmọ jẹ́ r rispa k pẹ̀lú òfin cos theta plus i plus cos k theta abi plus i sin k theta abi ọ̀yà r cos theta plus i sin theta ẹ pé yóò máa jẹ́ kí ni o r k raised by k times r mò ń kó àwọn tí wọ́n jọra wọn jọ cos k theta plus i sin k theta multiply by cos theta plus i sin theta so ti yé eléyìí máa jẹ́ kí ni o r k plus one ẹ bá lo indices yìí àbí ẹ̀yẹ́jà expand di dàdàgọ́mí o ẹ̀yinjú àtẹ̀yinjú o cos k theta cos theta ẹnjú àtẹnjú ilé ọmọ jẹ́ kí ni minus sin k theta sin plus i sanke k theta cos theta ẹnu tó ti ẹ wọ́n mọ̀ fún mi ní kí o yóò mọ̀ fún mi ní plus i cos k theta sin ẹ pé tí n bá kó àwọn ilé ìtọ́jọra wọn jáde yóò jẹ́ rk plus one abi cos k theta cos tita minus sin k theta sin theta plus i i dọ́gba ó wà ní ọ̀dọ̀ àwọn méjèèjì mo tún lè gbé e jáde òun náà mo jẹ́ kí ni o sin k theta cos tita plus cos k theta sin theta ẹ̀kẹ̀tẹ̀ wa wo identity wa eléyìí tí mo kọ́ lẹ́ẹ̀kan ẹ rí i pé eléyìí kí ló ń dọ́gba pẹ̀lú ó ń dọ́gba pẹ̀lú kí ni o cos k theta plus theta so yé wa sẹ́yìn pé tẹ bá wá cos a plus b kí ni ọmọ fún mi yóò máa fún mi ní cos a cos b minus sin a sin b ẹ dákun mo ti rọ̀ wá káhá kí ni ìtìpẹ́ o tó ti yẹ ọ̀yà eléyìí náà nǹkan ṣe pé tí máa ní sin k theta cos theta plus cos k theta sin theta òun náà ń dọ́gba pẹ̀lú kí n sọ pé sin k theta plus theta ni o ṣèrọ ni ìrọ̀ ọkọ o tó mo ti mọ̀ pé sin a plus b yóò máa dọ́gba pẹ̀lú kí ni o sin a sin b àbí plus cos ẹ eh, no sin a cos b plus cos a sin b. Mo bí agbára yìí yẹ̀yẹ̀ báyìí so ẹ̀ rí pé tá a bá tẹ̀síwájú lórí rẹ̀ eléyìí ọmọ fún mi ní kíni o rk plus one ọ̀yà mo lè gbé títà jáde torí wọ́n kọ́ mọ̀ yóò jẹ́ k plus one títà àbí plus i sin k plus one títà sẹ́rípá ọba òfin yẹn ṣiṣẹ́ ajá sí pé kíni o tz mi tó bá jẹ́ r cos títà plus i sin títà tí wọ́n á ní kí n wá z raised per n mi ẹ mọ́ dára yín láàmú yóò máa jẹ́ r raised per n plus n theta plus i sin n theta ilé ìlànà pé ní kíni o De Moivre's theorem wọ́n là ń pè ní De Moivre's theorem jẹ́ tí ilé ẹ̀ bá yé wa tá a ti gbọ́ yé ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n tẹ bá wo bí ìwé wọn o wọ́n á mú àwọn iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan wá tí wọ́n fẹ́ ká ṣe o ara rẹ̀ òun náà ni pé ẹ wò béèrè yìí ó tó wà ní frame twenty six mo ní four cos fifty degree plus i sin fifty degree wọn á gbé gbé everything square ká má dára láàmú pẹ̀lú òfin yẹn wọn náà ni pé ń mọ fi power yẹn sórí modulus mi four square màmá ṣe kí ni o màá fi power yẹn multiply argument mi yóò máa jẹ cos fifty degree times two plus i sin fifty degree times two yóò máa jẹ sixteen Abi cos 100 degree plus i sin 100 degree. mo bí agbára yẹn mo bí agbọ́ àlàyé yọ̀yọ́ dà ta ló lè sọ̀rọ̀ sọ eléyìí fún mi bó ni ti bá ní two cos 37 degree plus i sin 37 degree every theory is per four láì tiẹ̀ kọ́ nǹkan kan síbi ìwé yẹn ẹ̀rí pé lè ọmọ jẹ́ kí ni sixteen sóyà bó ṣe jẹ́ sixteen orí power yẹn ọmọ gba eh, eh, modulus mi yóò mọ gba power four then cos màá máa ṣe kí ni o màá máa fi power yẹn multiply argument náà yóò jẹ cos thirty seven of times four so ti cos thirty seven times four ó be bí one forty eight degree plus i sin one forty eight degree ká wá lọ mọ̀ pé òfin yìí ọba fraction náà ń ṣiṣẹ́ o òfin yẹn ọba fraction náà ń o gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá ní z mi tó wá jẹ four cos seventy degree plus i sin seventy degree tí béèrè wá ní kí n wá square root of z pé square root of z náà yóò mọ dọ́gba pẹ̀lú four cos seventy degree plus i sin seventy degree mo dẹ̀ ti mọ̀ pé z yìí ẹ jẹ́ ń wá ọ̀nà tí mo fi lè gbé lẹ́yìn náà sí power yóò jẹ́ raised per half òfin dẹ̀ sọ fún mi pé tẹ́lẹ̀ náà bá jẹ́ raised per half mo lè sọ pé cos seventy degree plus i sin seventy degree kí ogun ọmọ jẹ́ raised per half ọ̀yà tá a bá gbàgbé òfin De Moivre's theorem mi ajásígbélé ọmọ jẹ́ four raised per half àbí cos seventy degree times half mo gbà pé a multiply power yẹn pẹ̀lú argument yẹn plus i sine seventy degree times half yóò máa jẹ kí four raised half ṣẹ̀ǹgbọ́n ni two square everything rispa half half ó gé half ilé equal two plus thirty-five degree plus i sine thirty-five degree mo bọ yóò plus i sine thirty-five degree ṣùgbọ́n agu nọmọ pólì mọ́mọ́ jeba báyìí ni bobo gbogbo ṣe ń pé square root òun náà ni mo fẹ́ wá tá a bá dẹ́ gbàgbé nínú òfin eléyìí tá a mọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé kí ni o tí n bá ní rúùtù degree n tó yẹ fún àwọn tí n bá ní rúùtù degree n ṣe ń pé tá a bá ní square root gangan fúnra lára rẹ̀ ṣe ń pé tí n bá ní z raised by half tó ń jẹ́ kí ni o square root of z wọn náà ni pé kí ni nọ́mbà tí màá máa multiply pẹ̀lú ara ẹ̀ lẹ́ẹ̀mejì tí yóò mọ fún mi ní kíni o tí yóò mọ fún mi ní ti ń bẹ nínú radical mo bó yé mi bá so tí yóò mọ fún mi ní ti ń bẹ nínú radical ẹ̀ so ṣùgbọ́n ní tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ náà ni pé gbàgbé mo mọ̀ pé root mo fẹ́ wá bẹ́ẹ̀ ní sọ fẹ́ kí n find the root nǹkan kan pé find cube root tàbí square root so ti wà àwọn ọ̀gbẹ́ tó ayé pé cube ni tá a bá fẹ́ wá rúùtù rẹ̀ nígbà ó jẹ́ pé equation degree n n root òun náà ni ó mọ̀ fún wa mo bóyá bá ń sọ òun náà ni pé nígbà tí bá ti kọ́ pé báyìí tán bẹ́ẹ̀ mo ní zero is per one over n ṣẹ̀gbọ́n ẹ̀kọ́ jẹ́ kí ni o pẹ̀lú àlàyé tí mo ṣe cos theta àbí ká gbé cos theta over n plus i sin theta over n ṣùgbọ́n mo ti mọ̀ pé kí ni o mo lè mọ̀ ní solution kan lọ so ti e torí òfin pé tí n bá ní equation degree n màá máa ní n root tí bá ní equation degree two màá máa ní two root mo bá gbọ́ àlàyé ilé yẹn tí mo sọ yìí nígbà pé z òun ni nítorí jẹ́ pé àfẹ́mọ̀ tí èsì rẹ̀ ó jẹ́ ṣùgbọ́n tí ọgbọ́n tí mo lè ṣe tó dópin tó wà mí báyìí náà ni pé kí ni o mo ti mọ̀ pé à ń ní amplitude amplitude three sixty ni òun náà ni pé tẹ́ ẹ bá ń ro multiple of amplitude teeb anurụmụ e ịsị ihe teeb anurụmụ angụ angụ nkankanale mụ gị atị teb agbagbe eri kpe na ọnọdụ afili ma ọ wụa e e ebea trigonometry ratio ahụ tọbaje negatif na ngbekere ma ọ rụ 360 si amụsị amplitude mịrị chọọ egbe na isi ntị agba kpe minus -60 saịn -60 digrii mụ na-etu minus sixty degree plus three sixty degree torí yóò ti parí cycle kan so tí ma so ajasikele ọmọ jẹ́ kíni yóò mọ dọ́gba pẹ̀lú sin three hundred nítorí mo fẹ́ fà yọmí báyìí náà ni pé kíni o mo lè sọ pé kíni ọmọ jẹ́ plus two pi gbẹ pé pi mi mo ti mọ̀ pé three sixty ni o so tí nǹkan kan náà ni ó sì máa fún mi kódà àtọwá ẹ pé ó máa ń jẹ́ multiple of amplitude yẹn náà nǹkan kan náà ni ó máa fún wa so tí ma so ajasikele náà jẹ́ kíni o plus two pi k ṣùgbọ́n k mi kò ní mọ jẹ́ ẹni ó lè wá láti zero bẹ̀ẹ́dẹ́rì kí ni o lórí n minus lórí n minus one lórí n minus one ajá sí pé tó wáyé pé ẹni mi bá jẹ́ two ẹ̀hẹ́n kémi lè jẹ́ zero ó dẹ̀ sì lè jẹ́ one torí mo mọ̀ pé tí n bá fi lè sọ pé ẹni mi náà jẹ́ two eléyà àtẹlẹ́ ògèrà wọn ẹni tí àti lọ́wọ́ náà bẹ̀rẹ̀ náà lápadà sí wọn bí agbọ́ àlàyé tí mò ń ṣe ẹ̀yẹ wọn bí agbọ́ àlàyé tí mo ṣe ẹ̀yìn so òun náà ní níṣe pé kápẹ́ wọn ní ká wá tí zẹ́ẹ̀dì mi báyìí zẹ́ẹ̀dì mi ẹ wo inú fírémù tó kàn ọ̀jọ̀gbọ́n ní tí zẹ́ẹ̀dì mi bá jẹ́ five cos two twenty five degree abi plus i sin two twenty five degree ṣe pé kápẹ́ wọn fẹ́ kí n find the raised by three ni òun ò lè yóò máa jẹ́ five raised pa three. Uh cos 3 times 225 degree plus i sine 3 times 225 degree. Bẹ̀tọ́ ìgbésẹ̀ raise by one over three ní kọ́. Mo ti mọ̀ pé rúùtù ni mò ń wà. Nǹkan mélòó ni ó mọ̀ satisfy rẹ̀? Mẹ́ta. Torí equation degree n màá máa ní n root. So ajá sí pé léyìí. Ṣé pé ọkọ máa jẹ́ five raise by one over three àbí cos two 25 degree over 3, then plus a wá ẹ multiply yóò máa jẹ́ two pi k 2 pi k plus i sine 25 degree over 3 multiplied by 2 pi k. The dẹ́ gbàgbé pi wa ṣe pé three sixty The o. Bẹ̀bá gbàgbé ẹ̀rí pi wa three sixty ni o. Mo á lè ní k mi yọ̀ bọ̀bẹ̀ látòrí zero ṣùgbọ́n orí two ni ọmọ tán sí tó ti wa orí two òun ni ọmọ tán sí so bá a fẹ́ mọ aláwọ̀kọ èsì aláwọ̀kọ sí zedun àmì ẹ pé kí ló wọ́n mọ̀ jẹ zedun àmì mọ̀ jẹ́ kí ni o five raised by one over three cos two twenty five ṣẹ̀gbélé ọjẹ́ kí ni o eh, z zero ẹ má bínú ìgbà tí kébì bá jẹ́ zero yóò jẹ́ two twenty five divided by three seventy five plus i sine 75 plus i sine 75 mo bá gbọ́ àlàyé yọye so mo lè wá rúùtù mìíràn tó jẹ́ zi so ti mo lè wá rúùtù mìíràn tóun náà jẹ́ z1 òun náà ní pé ibi tí n bá ti rí kémi báyìí ké n fi one sí so ti yé báwọn so mo dẹ̀ ti mọ̀ pé two pi mi jẹ́ three sixty so ti yé so three sixty times uh, 270, 225. So 360 times 225 mi tàbí tí n bá ti fẹ́ dáhùn láàmú sẹ́yìn 360 over three. yóò máa jẹ́ 120. Tí n bá ro 120 yẹn mọ́. So tí n bá ro 120 mọ́ 225 tí mo ní tẹ́lẹ̀ ẹ pé yóò máa fún mi ní kíni lọ́lílẹ̀ ntí mo ṣe é báyìí. Pé yóò máa jẹ́ 5 raised by one over 3. Uh -huh. Cos gbọ́ ẹ pé two pi mi three sixty ni o mo ti mọ̀ pélé ọmọ jẹ́ two twenty five plus three sixty degree over three plus i sine two twenty five plus three sixty degree over three so tí mo lè ṣe síwájú sí torí eléyìí ó jẹ́ three one three ya one twenty abi. màá rò wọn papọ̀ wá dẹ̀ wá so ẹlẹ́ẹ̀kẹta náà òun náà máa jẹ́ five raised by one over three Oya, yá cos two twenty five abi plus ṣe pé níbí báyìí ẹni mi jẹ kémi jẹ two ni o yóò jẹ four pi four pi ṣe pé four pi òun dọ́gba pẹ̀lú kí ni o four times one eighty ilé yóò jẹ zero àbí two seven twenty náà so yóò jẹ seven twenty plus seven twenty over three plus i sin seven twenty degree i sin 225, but 720 degree over three tó bá dẹ̀ wù yẹn ẹ lè gbé sí kíni ẹ lè gbé sí polar form tẹ bá fi divide ẹ ẹ pé yóò mọ ṣe kíni yóò mọ fún yín ilé ẹ̀ ń pè ní De theorem so eléyìí ni à ń pè ní De theorem bí báyìí wọn náà ni màá ti máa dúró lónìí pẹ̀lú gọlọ́ọ̀bà ní ọ̀sẹ̀ tí mo wà mọ̀ bẹ̀rẹ̀ láti orí expansion kí la kọ́ lónìí òun náà ni pé tá a bá ní polar form wa o. Wow a lè bá multiply polar form papọ̀ kódà bí wọ́n jẹ́ mẹ́ta so náà nígbà tá a bá fẹ́ multiply ara wọn ká má dara láàmú táyé pé sẹ́ẹ̀dì aláwọ̀kọ́ mi ó jẹ́ r one cos theta one plus i sin theta one tẹ́lẹ̀ jẹ́ r two cos theta two plus i sin theta two àbí àjásí pé product àwọn méjèèjì ọmọ jẹ́ kí n mọ multiply wọn moduli wọn kí n máa ro àwọn argument wọn ẹ pé approve bó ṣe jẹ́ bẹ́ẹ̀ àbí bákan náà wẹ̀ òun náà ni pé tó wáyé pé division ni o òun náà ni pé nǹkan mọ divide àwọn módúlà ẹ̀wọ̀n ògbọ́n mọ subtract kí ni o a máa subtract argument wọn plus i send theta one minus theta two lóun tá a tún kọ́ òun náà ni kí ni o De Moivre's theorem alówúlò lọ́pọ̀lọpọ̀ tá a bá fẹ́ ṣe kí ni o tá a bá fẹ́ wá power complex number tàbí root wọn òun náà ni pé tó wáyé pé n bá ní z mi r cos theta plus i sin theta tí wọ́n á ní kí n wá z raised by n kí n mọ̀ dọ̀rọ̀ àmì láàmú yóò mọ̀ jẹ́ kí ni o r raised by n cos n theta plus i sin n theta. Bákan náà wẹ̀ tó bá jẹ́ z raised by one over n nǹkan yóò mọ̀ jẹ́ r raised by one over n ilé ọjà cos theta divided by n tó di mo lè ro amplitude mi mọ̀ two pi k plus i sin theta plus two pi k divided by n ṣùgbọ́n k ní ọmọ bẹ̀rẹ̀ látòrí zero yóò máa parí sí orí n minus one so torí àkókò bíbá yìí ni màá ti máa dúró sí àìbámọ̀ bẹ́ẹ̀ nìkan ní ìbéèrè kan bíbí mìíràn ìbéèrè báyá lórí ìkànnì yìí ni àbí eh, àwọn tó darapọ̀ mọ́ lórí Facebook ìgbà tí o sì béèrè. so pelu ògo ọlọ́run bá a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń kí lọ ó